fún obìnrin tí ó ń wojú ọlọ́run ọba fọ́mọ ní kíákíá ọbẹ̀ yìí ni kó wá lọ ṣe àti ike nínú àwọn àrùn àbá ìsàn àbówó ayé tí ò jẹ́ kóbìnrin róyún ní ọbẹ̀ yìí ni kó wá lọ ṣe bá mi gẹ́ẹ̀tì ewé àtegbò olúgbòǹsẹ̀sẹ̀ ewé olúgbòǹsẹ̀sẹ̀ tí wọ́n máa ní pé ọjọ́ tó bá ti gbò ló ń kànlẹ̀ pa olúgbòǹsẹ̀sẹ̀ ewé àti orútu ẹ̀ ẹ bá mi gẹ́ẹ̀tì ewé àkókò ewé oyè a ní wọn kì fi ewé joyè lẹ́yìn ewé àkókò ewé yẹn ni ewé àkókò àti orútu ẹ̀ náà ẹ bá mi gẹ́ẹ̀tì ewé rẹ̀kùrẹ̀kù tí wọ́n ní rẹ̀kùrẹ̀kù kì í fà kọjá ojú ọ̀nà ẹ gẹ́ẹ̀tì rẹ̀kùrẹ̀kù ó di mẹ́ta ẹ wá gẹ́ẹ̀tì ìyèrè kẹ bá mi gẹ́ẹ̀tì irú wooro lọ́pọ̀lọpọ̀ ẹ bá mi gẹ́ẹ̀tì ata díẹ̀ ẹ bá mi gẹ́ẹ̀tì omi ìbùlẹ̀ omi tó ń sun omi tó ń sun láti inú ilẹ̀ ẹ tó wà lójú kan tí ò múùfù omi ìbùlẹ̀ ẹ lẹ́ẹ̀ fi sí ọbẹ̀ yìí pẹ̀lú ọmọ atare díẹ̀ ẹ wá gẹ́ẹ̀tì ẹran akíka níwọ̀nba ẹran akíka ẹranko báyìí ẹran kíkà tó máa ń jẹ tó máa ń tijú obìnrin ẹ ti mọ ẹran kíkà ẹ wá bá mi gẹ́ẹ̀tì ẹ ẹ wá ṣe gbogbo nǹkan wọ̀nyí lọ́bẹ̀ tẹ bá ti lo àwọn kíní wọ̀nyí ẹ ṣe lọ́bẹ̀ pẹ̀lú ẹran kíkà yẹn bí sínú láìta lá tó bá parí píríọ̀dù ẹ ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta kò jẹ ọbẹ̀ yìí gbogbo pé èyíkéyìí pé ẹ wọ́n gbé nǹkan sínú èèyàn wọn ò jẹ́ kó lóyún àbẹ́lòmí ti lóyún ó fi pòun lóyún oyún dédé pòórá mọ́ lára àbó ń só tóyún kúrò lára ẹ̀ àbó lára kan fún un ní nǹkan jẹ tí ò róyún mọ́ lára gbogbo àwọn nǹkan blockage tube ní oríṣiríṣi nǹkan tí wọ́n gbé sínú èèyàn tí wọ́n jẹ́ kó conceive ní kíákíá ẹ̀mí òkùnkùn tó wà ńbẹ̀ yóò kúrò wá finú ṣoyún àfẹ́yìn gbọmọpọ̀n torí gbogbo agbára ọlọ́run ọba lónìí ẹ fi fídíò ẹ fi ránṣẹ́ gbìyànjú kò fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní kó tó ṣiṣẹ́ yìí yẹ àkáǹtì nọ́mbà ọmọ aláìní zero one two three two one four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 obìnrin tó ń wojú ọlọ́run fọmọ àbí tó ní fibroid èyíkéyìí nínú àwọn àìsàn tó ń da inú obìnrin láàmú ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid àti caterpillar ẹ kò ní ìdìbò ń wá ewé olúgbòǹsẹ̀sẹ̀ àbí nǹkankan tó bá lówó gẹ́ẹ̀tì product wa kádẹ́bà ṣe special work pẹ̀lú ẹ̀ náà wàá wàá fi inú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọ pọ̀n èyí tá ń ṣe ya fi ń kọ́ àwọn èèyàn tí wọ́n lágbára láti ra product wa kó dẹ̀ máa jẹ́ sádàkọ̀ járíyà fún wa láyé àtàlìkẹ́ àmọ́ fifty thousand ní bulldozer med fibroid gbogbo nǹkan ló yanjú nínú obìnrin bákan náà ni caterpillar ẹ̀ dẹ̀ gbìyànjú gẹ́ẹ̀tì miracle leaf miracle leaf yìí twenty thousand naira ni ó lágbára púpọ̀ jù wọ́n gbé nǹkan sínú wúńbò yẹn wọ́n fún yàn ní nǹkan jẹ ọ̀fà wà lára ni ó ń ṣiṣẹ́ fún bákan náà ni kẹ́ get all in one natural apps àti transformer eleven hundred power fún weak erection low sperm count fọkùnrin fóbìnrin tí ó fẹ́ tó ní ovulation problem àti oríṣiríṣi àìsàn stroke ni diabetics ni ẹ get ẹ all in one fifteen thousand twenty five thousand ẹ̀ẹ́dẹ̀gbìyànjú ẹ get memory booster mo ní wọ́n máa ń kó làákà èèyàn àdúrà ló ń gba agbára kọ́ o